إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير العدل هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adọ́kọ̀ fún Allah subhanahu wa ta'ala atọ́rọ salatu fún aláwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam insha Allah a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú àrísáàdà títí imam ابن أبي زيد القيرواني رحمه الله تعالى èyí tí àtẹ̀mọ́gbé òní òní ọ̀nà wà ní sọ́láàtì kọ́ọ̀ ọ̀rọ̀ nípa irun ìbẹ̀rù kí ni ìtumọ̀ eléyìí gbogbo aná wípé ewu kan tó jẹ́ ọ̀rọ̀ ayẹ̀ ni láti irun wákàtí márùn-ún bákan náà irun jùmọ́ ọ̀rọ̀ ayẹ̀ ni wọ́n jẹ́ ẹnu àwọn afẹ́ òkò lórí eré tó jẹ́ ọ̀rọ̀ ayẹ̀ yìí èèyàn gbọ́dọ̀ jẹ́ kí àsìkò rẹ̀ kú kọjá torí pé ọlọ́pàá subhanahu wa ta'ala ó ní inna salata kanat 'ala al-mu'minina kitaban mawquta dájúdájú irun in tí a fi àsìkò sí ni bákanáà tó jẹ́ ọ̀rọ̀ yẹn fún àwọn olùgbàgbọ́ ni dàbí ìrun wákàtí márùn-ún bákan náà ìrun jùmọ́ ó jẹ́ ọ̀rọ̀ yẹn lórí àwọn ọkùnrin pẹ̀lú àwọn àti àti ṣùgbọ́n ìgbà ní àwọn mùsùlùmí wọ́n máa jẹ́ nínú ìbẹ̀rù bí a lójú ogun ó ṣe ṣe ogun máa gbóná bóò ni wọ́n ṣe ṣe irú situation báyìí ṣáàsọ wípé ọ̀rọ̀ yẹ̀ náà wọ́n ṣe kí ìròyìn sí àsìkò rẹ̀ àdíwọ́n ti rẹ̀ sílé ìrùn kọjá àsìkò rẹ̀ lára àwọn àlàyé tàbí ṣe sẹ́yìn òun náà ní pé àwọn nǹkan bẹ̀ táàdì papọ̀ òun náà ní ìrùn sórí àti ápù bákan náà ní mọ́tí àti ìrùn ìṣẹ́ àdìsábílẹ̀ ìpọ̀ a lè sọ júlù àti áfíríkì a lè pa mọ́tò àti ìṣáìsọ̀ tí ìdí pàtàkì láwá lára ìdí pàtàkì òun náà ní sí ojú rọ fún àwọn àti abáńbẹ̀lẹ̀ mọ́ṣáláṣí pàtàkì jùlọ a ìrùn mọ́tò àti ìṣáìsọ̀ bákan ní ìlú jẹ́mù ní ọdún àwọn àfẹ́ẹ̀sì pàtàkì jùlọ lọ́wọ́ àwọn aṣàfihàn ìgbà a lè ta júdà sí áfíríkà nítorí òjò bákaná a lè ta júdà sí áfíríkà nítorí ìrìnàjò alùpà mẹ́rin àti ọ̀ṣá ìpọ̀ nítorí ìrìnàjò tí a bá lè pa àwọn ìrìnàjò nítorí àwọn ìrìnàjò agbárúkọ rẹ̀ ó lè tí a lè pa àwọn ìrìnàjò tí a bá ń bẹ lórí ìrìnàjò àti a bá ń bẹ nínú ìbẹ̀rù bóyá lójú ojú lórí ìrìnàjò ní àbájẹ oúnjẹ nílé tí àwọn nǹkan tó jẹ́ nìkan ìbẹ̀rù tí ó bá ṣẹlẹ̀ eléyìí tí ó tẹ̀wọ̀n nípa wípé a lè pa àwọn ìrìnà yìí pọ̀ ìyẹn júlì àti áfírí bákan náà a lè pa mali àti ìṣáìpọ̀ tí a bá bẹ nínú ìbẹ̀rù ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí a fi ń rílẹ̀ òun náà ti pé inú ìbẹ̀rù eléyìnbó tí ó ń gẹ́gẹ́ bí a ṣe padà máa ṣàlàyé fún ara idan da aka fara samarin kawa Allah subhanahu wa ta'ala ko safuwa ne mu al-Qur'an al-Karim ko safuwa ne wa Muhammad sallallahu alaihi wa sallam idan wa idza kunta fihi توبا تلاه وقت وأقمت لهم الصلاة وشهدت والوالد وليه فلتكن طائفة منكم معك على كلمة كما تقولون وليأخذوا أسلحتهم فلتكن àwọn kan já wọn wọ́n rí wípé àwọn ọmọ dání fáyílá àjájú tó bá ti pé wọ́n forí tẹ́lẹ̀ fáyílá kò rí wọ́rá ìlú àwọn tí wọ́n ti rákàtọ̀ pẹ̀lú rẹ̀ káwọn ọmọ sẹ́yìn wàlìtáàtì sọ ìfọ̀sùn kò rọ̀ àwọn gúrùpù kejì tó ṣe pé àwọn ni wọ́n tó lùkọ́ àwọn ọ̀tá tẹ́lẹ̀ bá ń ṣọ́rí tí wọ́n fẹ́ kí àwọn ọ̀tá kí wọ́n àtàkì káwọn náà wọ́n tó sẹ́yìn rẹ̀ àwọn tó ṣe pé láti sọ ìlú wọ́n àti ìwọ̀n pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ wọ́n sọ́rọ̀ rákàkà tó ṣẹ́kù káwọn pẹ̀lú ẹ̀ wà ní àwọn orí ìràwọ̀ wọ́n á fi àtàwò kí àwọn náà sì wọ́n ṣọ́ra rákàkà kan jáwa kan dájú wọ́n tẹ̀lé bí i kápẹ̀lú ọlọ́ni àwọn kèkè ìgbéka ìgbàgbé nǹkan gáyí fàyẹ̀mí ìlú wà tí a ti kò bákaná àwọn kari fàyẹ̀mí ìlú náà aléṣe mẹ́lá tẹ̀wọ́ àìdá kálébà àtàkì ní lẹ́ẹ̀kà ṣoṣo ayayi ó fi ń rẹ̀ ẹ̀jẹ́ àpẹ ní sọ́lá ní ẹni tí ó bẹ̀rù àdáwọn ẹ̀yẹ̀ ti káàkiri bó ṣe dáwọn ẹ̀yẹ̀ ti káàkiri tí a bá ń bẹ́ ní sẹ́ẹ̀kì ìbẹ̀rẹ̀ a ṣe gbọ́dọ̀ kí o ní náà bá bá wo ní ṣe àríkẹ́ ojú ogun lọ́lọ́kọ̀ọ́ bá ń sọ̀rọ̀ pẹ̀lú òun ló fọ́n tó jẹ́ pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ń sọ ní àyà tó tẹ̀lé ìfi àkàrí ìpé فإذا قضيتم الصلاة فبقريهم فاذكروا الله أما أتي الله قياما للجروب وقعودا ní ìjòkó wàhálà àdúgbò lílo tẹ́ bá rọ́pò fún fáyílá máa náà jù tó bá ní wípé ẹ ti bẹ ní sẹ́ẹ̀tì ìfọ̀kànbalẹ̀ tẹ́ẹ̀ nínú ìbẹ̀rù náà fa àfihàn sọ́lá ẹgbẹ́ gbogbo ṣẹ̀ṣẹ́ ń ló tẹ́lẹ̀ إن الصلاة كانت على المؤمنين كتابا mọ́kó ta dájúdájú irun nǹkan tó ṣe wípé ó jẹ́ ọ̀ràn ayẹ̀ fún àwọn olùgbàgbọ́ ni bákan náà nǹkan tó lásìkò ni tábà láti nǹkan tá a ti síwájú fún wa irun agbọ̀rọ̀ kì lásìkò rẹ̀ ṣùgbọ́n tí ìdíwọ́ zuri àti afri alìpapọ̀ tí ìdíwọ́ pàtàkì tó bá wà ìrun Maghrib àti ìṣáì alìpapọ̀ ìyẹn tí ìdíwọ́ pàtàkì bá wà ṣùgbọ́n káàmù inú zuri àti afirika papọ̀ láì ní ìdí tó pàtàkì muslim ẹlẹ́ṣẹ̀ ni

àbí ìmú áfíìní àbí májúlù àbí so ilé ìsọ̀kúnmọ̀ pé àwọn ìmọ̀ yìí ìta àgbọ̀rọ̀ kí ní àsìkò ní àfi tí a bá rí pàtàkì bèèrè ìgbé èèyàn gbàgbé sùn lọ àbíyàn bẹ lórí ìrìnàjò àbójúrọ́ àbórẹ́yìn àti bẹ́ẹ̀ lọ náà ìdí tí ó pàtàkì tó lè mú yàn combine zuri àti afri àbí mọ́sílù àti ìṣáì so bọ́mọ̀ bá sọ̀hánà wọn tààlà bá sọ ilé nípa ìwọ̀n zuri àdípa irun ìbẹ̀rù ó ń lé ilẹ̀ fún apákan náà ìgbé ìrìnjẹ̀ náà ọ̀rọ̀ ẹ̀yìn káàkiri ní jẹ́mà ọ̀rọ̀ ẹ̀yìn torí pé àwọn tó ń bẹ lójú ogun tá a bá ní a sọ ọ̀rọ̀ tí wọ́n ò tiẹ̀ ka àwọn rárá ṣùgbọ́n ní ọba subhanahu wa ta'ala ó sì sọ bí wọ́n ṣe tura wọn tí wọ́n lè fi òun jọba sọ bí òun jọba tí ìlú àwọn ẹ̀yìn wa bẹ̀rẹ̀ àwọn tó ń ìbẹ̀rù ló bá jọ ọ̀nà yẹn dé láti èyí kan náà mo wá ìgbà tí àwọn Yorùbá ti ní déètì bẹ̀rù lákòókò bá a lè wà ní ìsìnkú síbẹ̀rù kẹta à ń bẹ nínú ìfọ̀kànbalẹ̀ tó ó lé ní ìlú jọmọ́ àtijọ́ rẹ̀ nígbà tí a ń bẹ nínú ìfọ̀kànbalẹ̀ báyìí tí ọlọ́run wá sí ìkàṣẹ́ wípé àwọn tí wọ́n bá ń bẹ ní lórí ìbẹ̀rù wípé káàkì ní jọba bó wá àwọn táàkì ní lórí ìbẹ̀rù tó gbọ́dọ̀ sí pé jọba rẹ̀ yóò kọ́kọ́ lórí wa eléyìí lára àwọn ẹ̀rí tí àwọn afá wọ́n ní ìrùn jọba ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ni lára ẹ̀rí tí wọ́n lòdì ipa wọn tí wọ́n sí nínú ìfọkànbalẹ̀ ọlọ́run ọba sọ bí wọ́n ṣe fò lójú ogun tí wọ́n èké ìrùn jọba bó wá ní àwa tó ṣe rí pé à ń bẹ nínú ìfọkànbalẹ̀ bó làwòsùn wá sí ìjọ máa táwọn náà bá rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala òkun ẹ̀fọ́nà méjì ó kẹ́kì lẹ́yìn àdẹ́bùwà sallallahu àwọn tọ́lákì rákẹ̀ ẹyẹ ọ̀kan lápòjúwe tọ́kíyà òjújẹ ẹyẹ ọ̀kan tán so kí làwọn máa ṣe àwọn ọkọ̀ rákẹ̀ ẹyẹ ọ̀kan wá títí tí wọ́n lè fi pé méjì torí ojú ogun náà wà outside ilẹ̀ ni wọ́n tún wà tó túnmọ̀ sí pé yáà ìrìn àjò náà tún ni wọ́n so àwọn èèyàn máa múrákà ẹ̀yọ ọ̀kan wọ́n múrákà kan wá láti lè fi kú rákà kan tẹ́sí kí lẹ́yìn àdọ́gbọ̀ Muhammad sallallahu alaihi wasallam so àwọn máa sálámà àwọn àlọ àwọn láti lọ gbaṣẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n lè orúkọ àwọn ọ̀tá ẹ̀ńṣọ́ àwọn mùsùlùmí tó kírun tí wọ́n fẹ́jẹ́ sí àwọn ọ̀tá wá àtàkì àwọn mùsùlùmí àwọn tí wọ́n ṣọ́ àwọn mùsùlùmí yẹn tí wọ́n dojúkọ àwọn kékeré àwọn náà wà wá fẹ́ kí ànábì sallallahu alaihi wasallam àwọn náà wà kí rákẹ́ yọ kan àwọn náà lè bá jàǹfààní jàmá lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ti mẹ́ yóò máa jẹ́ rákà ẹlẹ́ẹ̀kejì fánàbí sọlọ́lá ó ti kíkan tó láwọn akẹtẹ́lẹ̀ èyí tí ó fẹ́ títẹ̀ láwọn ẹ̀dìkejì yẹn yóò máa jẹ́ rákà ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ so anábọ̀ Muhammad sọlá àtàlá yóò wá jókòó nígbà tí tiẹ̀ bá pé yóò ṣe àtàyà àwọn ìyẹn àwọn ó dìde wọ́n ó múra ẹyọ kan sí tí wọ́n tó kù wà ìfẹ́ náà ti pé méjì àwọn náà ṣe àtàyà wọ́n ṣe tọ̀ṣáwù ànẹ́bí ó sàlámà àwọn ní òfin lánà mẹ́tọ́dì kan ni ẹ àdúgbò ṣe pé gbàtọ́nà ti parí tọ̀ṣáwù ẹ̀yìn ànẹ́bí wọn sàlámà sí èjì àwọn máa dìde láti mọ ẹyẹ ọ̀kan títí wọn tó ṣẹ̀kù wá ṣùgbọ́n àwọn bá ti kẹ́ ọ̀kan títí wọn àwọn ló ṣàtàyà ló sàlámọ́ gẹ́gẹ́ bí mẹ́tọ́dì tí a sábà ipò tá a bá bára kàkan lẹ́yìn ìmáàmù lápòjúwe àbáyé àbámu pé lẹ́yìn ìmáàmù ìmáàmù ó kí tiẹ̀ pé yóò sàlámọ́ àwa tá a sì jẹ́ àádìde làámù tiwa wá so mẹ́tọ́dì méjì lásán mẹ́ ìsídà kí ànábì mọ́ sálámà kó máa retí wọn ọ̀ kó sálámà tí ó bá sálámà yóò máa retí wọn káàmù kíráka ẹlẹ́ẹ̀kejì títí wọn so yóò wọ́ wà salam, àwọn náà salam pẹ̀lú ọ̀ òun ó sálámà nígbà kíráka kí ẹ ti tó méjì àwọn ó ti ṣe láti kíráta ẹlẹ́ẹ̀kẹ́ ìrìn náà àwọn olóòrẹ̀ sálámà lẹ́yìn àtàlá tó sọ kámọ́tàgbé a ní àwọn káàmpù àkọ́kọ́ wọ́n kíráta ẹyọ ọ̀kan lẹ́yìn àdẹ́sọ̀lá àtàlá èsì gbà wọn láyé wọ́n ti dé lẹ́yìn àdẹ́sọ̀lá àtàlá kámọ́tàgbé ẹlẹ́ẹ̀kẹ́ ti wá àwọn olóòrẹ̀ sálámà àwọn bá sálámà bífọ́ ìmọ̀mù wọn lọ láti lọ gbaṣẹ́ fáwọn ẹni kejì àwọn ẹni kejì ó wà àwọn wá kí rákà àkọ́kọ́ títí wọn lẹ́yìn anábì sọ̀lá àtàlà ló mọ̀ jẹ́ rákà ẹlẹ́ẹ̀kejì anábì sọ̀lá àtàlà sọ̀sílà kánábì dúró lè wọ́n níjòkó táwọn lórí kí rákà ẹ̀rẹ́ ọ̀kan títí wọn tó ṣẹ́kù then anábì ó sálámà wọn ló sálámà ọ̀ kánábì mọ́ dúró lè wọ́n sísọ náà ti gbéra kà méjì òun ó sọ alámọ̀ táwọn náà bá fún ẹyọ kan tí wọ́n tó kù wá àwọn náà sọ alámọ̀ tábà àwáwò dára àríkan sí náà wọ́n sí méjì ojú ogun oju wà orí ìrìn ni ogun ìjẹ́ ìbẹ̀rù lè ṣẹlẹ̀ nílé tó ṣe pé a sọ wípé afẹ́kí sọlátò kàwọ̀ bẹ́ẹ̀ tó lè ṣẹlẹ̀ nítorí à ń bẹ́ lúlu gbogbo ní ọwọ́ ṣẹlẹ̀ àsìkò ń wá tó ṣé àwọn ènìyàn wọ́n lè kí sọlátò kàwọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n rákà mẹ́rin náà ni wó bí ní ìlú rákà mẹ́rin

a ah, ní sọ pé torí ká ń bẹ ṣe ti bẹ̀rù kábàkìm wọn náà fà máa sọ fún wa ẹni tára rẹ̀ ò yá lópin ìgbà tí láàká ìbáṣe bẹ̀ yóò fi ohun bó bá ṣe lè rí ni kò ní pàmì tì kó wa tó ń pé òun ó kàn sán pọ̀ létà òfin tó jọ yóò kírun yẹn bí o bá ṣe ní agbára mọ́ torí pé kákírù ní àsìkò mọ́jẹ̀mú tó fi kan pàtì lọ nínú àwọn mọ́jẹ̀mú rẹ̀ mọ́jẹ̀mú tó fi kan pàtì lọ nínú àwọn mọ́jẹ̀mú òun kí a kírù sí àsìkò eléyìí pọ́ǹtì kan pàtàkì rẹ̀ islam ìgbà míì lójú ogun ìbẹ̀rù yẹn lè lágbára gan-an ló ṣe pé opportunity kẹtẹ náà kẹtẹ ìjọba kò ti ẹ̀yọ a ní ìpìlẹ̀ ní pé wọ́n rẹ̀ àti ẹ̀ka ìpìlẹ̀ ní tó wọ́n gbọ́rọ̀ sí ìjọba mọ́bọ́ máa ṣe orí túmọ̀ mẹ́tọ̀dù méjìlá kàkúra wáyé mẹ́tọ́dù yẹn tó bí mẹ́fà léde kọmọ bí kiri jẹ̀mọ́ ní ojú ogun ṣùgbọ́n ká ní ogun yẹn gbóná gbéra mi pé kò tí ẹ̀ fáyé pé àwọn èèyàn fẹ́ kóra wọn jọ láti kí ní ìjọba kí ni wọ́n ṣe nínú situation báyìí àwọn àfáà ní àwọn àfáà ní wọ́n ní wá ti gbé ìrìnlẹ̀ títí bí àsìkò tí ìfọ̀kànbalẹ̀ bí àfihàn wọ́n ti gbé rẹ̀ títí bí àsìkò tí ìfọ̀kànbalẹ̀ díẹ̀ ní èèyàn àwọn nínú àwọn àǹfààní rárá wọ́n á kí wọ́n bá ṣe ìsinmi kódà kò ṣe pé kama nọ́ọ̀sì orí tú èdè kama mìírí báyìí ní tú èdè kódà kò ṣe pé ìbọ́nà ọba tó ṣe náà ní tí wọ́n lè ṣe láti lè ṣe ọgbọ̀rọ̀ kí ni àríwá àwọn afá tí wọ́n ṣe lè àwọn lè ní àtọ̀rọ̀ àwọn afẹ́rù wọ́n náà bọ̀rọ̀ kí dẹ́rù wọn gbọ́dọ̀ sí ilẹ̀ ní àdúgbò ẹ̀kọ́já wọ́n gbọ́dọ̀ sí wọ́n bá ṣe lè fún un. àrùkọ aṣọ fún ọ lẹ́ẹ̀kan wípé aláàárẹ̀ lókùn ìgbàsí láàká yìí bá ṣe ń fẹ́ á kí wọn bá ṣe lè fún un. eléyìí ni àwọn sáfẹ́ lórí ogun tó ṣe lókùn tí ẹ̀ sí ibi tí ẹ̀kẹ́ dúró sí àwọn ọ̀tá ń lé ní kò fáyè rárá ọgbọ́ àwọn ẹgbẹ́ ìsinmi rárá o bó bá ti lè rántí ọlọ́run bá náà ti kó mọ rántí ọlọ́run wa lórí ìdúró lórí ní àsìkò oníyé kọjá àsìkò oníyé kọjá náà ti ṣẹlẹ̀ ní ojú ogun kan tó ń pè ní gazwatu hanza òun náà ni ojú ogun ló ṣe pé anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam wọ́n bẹ́ fẹ́ṣ ìrántí Madina táwọn kèfè ní mọ́bà àrí Madina wọ̀ kọmọ́bà àrí Madina wọ̀ àwọn agbẹ́kọ̀tò rántí ní gbogbo bí tán lè tàwọ̀ Madina wọ̀ ọkùnrin yẹn gbóná gan débi pé anábíwá Muhammad sallallahu alaihi wa sallam irun zoo axis mọ́tì orí kí ibi tí ogun yẹn gbóná dé bí ọjọ́ tí lé lókun ló lé ìní ẹ̀rùn axis nìkan kò kí ìní ẹ̀rùn axis àti mọ́tì kò kí débi tí anábọ̀ Muhammad ìlọ́lá àtàlá ó ní láti ṣe pé àwọn tí wọ́n bá ní àwọn kèfè rí ní ojú ogun rẹ̀ anábìsọ̀lá àtàlá ó ní mọ́lá aláwọ̀ àti sàárè wọn kó kún fún yá ṣàbàlú àti sọ́láàtì ló sọ sọ́láàtì láàáfì wọ́n ìdí kárí ìrún àlátàrí wọ́n ìdí kárí ìrún àánú gbogbo wọ́n ìdí kárí tó ń ṣe sọ́láàtì láàáfì anẹ́sọ̀lá àti ṣe pẹ̀lú wọn àwọn afáàrí wọ́n lo eléyìí gẹ́gẹ́ bí ẹ̀rí nípa wípé kí ogun bá gbóná gan jẹ́ wọ́n ní alẹ́ ìdílé rẹ̀ wọ́n lo eléyìí àtọ̀rí ṣùgbọ́n àwọn ọ̀gọ̀rọ̀ àwọn àbá wọ́n ń sọ wípé ìṣẹ̀lẹ̀ yìí ó ń sọ̀rọ̀ bí fọ́ọ̀kí áyà àkàkà tí ó kọ̀kalẹ̀ àyà tí ọlọ́run bá ti sọ bí wọ́n ṣe sínú lójú ogun wọ́n ní àyà ìsọ̀kalẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ sáàrẹ̀sọ̀ láàtàlá tí ó ti lè tí ìlú júrì àti mọ́sí ọtí àsìkò ìṣáì àbíkọ́ṣe tó kò lè kí áfírí nínú àwọn ọjọ́ yẹn àbí tí ó lè kí áfírí àti mọ́sí wọ́n ní ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣẹlẹ̀ bífọ́ wọn kí ara yìí tó sọ̀kalẹ̀ so ara yìí òun ló wá sọ bí wọ́n ṣe máa ṣe nígbà tí wọ́n bá bára nínú kọ̀m̀pútà báyìí nípa pé bẹ́ẹ̀ ṣe kí omi wọ́n ṣe ló fẹ́ mẹ́tìrì rárá wọ́n wà bẹ́ẹ̀ sí ní àwọn ìgbà míì nínú ìyá gbóná gan débi pé bá ti síláàbì àbí ìkójọ ó lè má ṣe ṣe rárá ó lè má ṣe ṣe rárá so kí là ṣe fa ẹ adébọ̀rọ̀ àwọn àfáàní wọn á ti náà ní ogun tó bá ṣe rí sí àwọn díẹ̀ fún àwọn àfáà ẹ̀sìn wọn ní àwọn lórí kéèkì yẹn الإمام البخاري رحمه الله تعالى وصف إبدا كالرجل وضعت به بعض الصلاة عند مناهضة في الحصول سمتع nípa kíkínú nígbàtí a bá kókò tí àwọn ọ̀tá tó ṣe pé a fẹ́ wọnú ìlú wọn a fẹ́ wọnú gbọ́ àwọn ọ̀tá bẹ́ẹ̀ làwọn ọ̀tá náà dá padà tó ń yẹ gbóná gan kò sí àyè pé ó ti ẹ̀rọ ìṣẹ́jú mẹ́lú kan ká má ti sọ ìtò ní abẹ́kíwù wọ́n ni kọ́ ìlà àdú bákan náà ìpàdé ọ̀tá ìmọ̀ kòkárí wọ́n táìtì rẹ̀ báyìí nínú sahih bukhari wọ́n ni wọ́n kọ́lá aláwùzáì aláwùzáì kama wọn fẹ́sì wọ́n ni ìkánàta ayé àkọ́lá tó bá ṣe pé ó ti wọ́n láti kọ́kà wọn ọ̀dá wà lábíyà pẹ̀lú alásọ́lá wọn wá ní agbára àti kírun bá ẹ tàbá náà fẹ́ yóò ní nǹkan tí ó ṣòro fún wọn láti lè parí conquest ìsẹ̀fẹ́ṣe alimamula ọ̀sáyìn rahimahula ọ̀sáhálá wọ́n ní sọ́láwó ìmáà kájíwù lẹ́ni tó kàn nọ́ọ̀tì kájíwù lẹ́ni tí ó nọ́ọ̀tì kúlù mẹ́rin ìdínà kẹ́kàlùkù kìí jẹ́ kájíwù lẹ́ni ó ń forí ó ń forí júwe ṣe ń ká lóko kejì sí ẹ̀ tó ń pàtí pé ayé ìjọba lè má jọba ṣùgbọ́n tí wọ́n fà ní mọ́bí ìsọ báyìí òun náà ti tó kí àsìkò òun yẹn má kọjá fàyínàmtẹ́kì ló àná ti máa ṣùgbọ́n hátà yà káṣì sàlìkítà títí tí ìjẹ́ ìparí títí tí ìjẹ́ ìparí àwòyá àdánimú àbí títí tí wọ́n lè máa bẹ nínú pẹ́ẹ̀sì kọ̀kànbalẹ̀ fàlùfàlù ràkàtẹ́ wọ́n wà sí rákàbẹ́jì fàílà bí ọdí tí wọ́n bá lágbára sọ́lá ràkàtà kẹ́kẹ́rà kẹyọ̀kan torí pé kásìkò owó máa pẹ́ká náà ní oṣù ọ̀nìtọ̀láwọ̀ pẹ́ká àtẹ̀ eléyìí látọ̀pọ̀ abúlé àdínà bá ìgbé irú méjì jẹun ó ní rákàkan wàtàṣẹ́fẹ́ àti ìforíkọlẹ̀ méjì fáìlàmì ọkùnrin tí wọ́n bá lágbára àti ṣe láàrín sí òun tẹ́lẹ̀ oníkàkàbára lásán kò ṣe kí kò tó fún wọn wàyò àkíwà kádìlé irun yẹn kádìlé irun yẹn kápa yá àmàlù tí èso àṣẹ nínú tẹ́sì kọkànbalẹ̀ ọ̀rọ̀ alìmọ́mù láìsáì tí alìmáàmù Bukhari mú wà lélẹ́ yìí alìmáàmù làwùbá ilẹ̀ ni lára àwọn àgbà fáàfún náà wọ́n bẹ ní ipò bí àwọn ìmáàmù Málìkì àwọn contemporary ti mọ́ làwọn yóò àwọn wo ipé èyí táàbà fi ní kíhùn lásìkò òru èkọjá tó bá ṣe pé a máa ti lẹ́ni tó ń forí tọ́ka yìí ká ṣe é ṣùgbọ́n bá ṣe pé ààtún lágbára àti ṣe yẹn nǹkan lágbára gan o ní àádùgbò ti gbà sí ìfọ̀kànbalẹ̀ ìwà àwà kìrákà méjì tí ó bọ́ wá yọ àkìrákà kan àti foríkalẹ̀ méjì ilẹ̀ ló bá rọrùn oníkàmọ́ kàbára nìkan o ká ti lé rẹ̀ ká tàyà àmọ́ títí ó ní wọ́n bí i kọ́lá mẹ́fúrú náà Bukhari position mẹ́fúrú ìkọ́lá àwọn sàbírò position rẹ̀ lélẹ́ ìtàn wọ́n kọ́lá Anas Anas ìkọ́lá àwọn sàbẹ́ òun náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ó ní àbọ́sọ̀ ìjọba àhábọ̀ sí èsì tusan ó ní bàtà fẹ́ kọ́kà ìlú tusan ìlú ó lẹ́ ní inú ìlú Iran lónìí ẹ̀yíká ìlọ àtìfájì nígbàtí àtìfájà ní tó mọ́lẹ̀ wàṣàtẹ̀ ṣàán ìtàà ìtàláàkà wà sí àwọn àtẹ̀fẹ̀ ìtàǹfẹ̀ ní ìtàà ìjà ẹni agbára gan fàlàbíàkìrò alàsọ̀lá àwọn àti kí wọ́n ilé yóò rọrùn kalamusọ́lù ó ní àti wo wọn àtúbá ẹ̀ àti ẹ̀là bá dàbùsùfà ìrìnà àtìgbà tí òun ti mú àtìgbà tó ń ṣe kí tó ń ti mú ọ̀sọ̀lẹ̀ náà ìmọ̀ tó kí àtúbá lórí pé sí ọpọ tí ti ká aláfẹ́ kí rárá wọ́n náà ní máa àbí Musa àbú Musa ló ní ìdí ogun rẹ̀ ọkùn alága ọlọ́wọ́ bá ní ká ṣẹ́gun àwọn ètò èyí sáàbẹ̀ ní ìlú ìgbàrí ọkàlá alìmọ́mù Bukhari wọ́n ní Anas wọ́n máa ẹ̀sùn ní ìdílkà àdúgbò ọmọ kìíyà ẹ̀rùn padà ní àǹfààní àti kíyà kò sí tó kí wọ́n lè tó káàkiri gbogbo tó ń bẹ láyé pátápátá inú mi ò sì tó inú mi ò ní kí tó bá ṣe padà rí ní ẹbí táwọn àwọn ẹni ọlọ́wọ́ ìjà tí wọ́n ń jà ìjà lórúkọ ẹ̀sìn ni ìjà tó bá fi promote ẹ̀sìn lábẹ́ fi spread mú ìlú

ìṣẹ̀lẹ̀ tí wọ́n Buhari wáyé eléyìí jẹ́ ìtẹ́jẹ́ àwọn fàìmọ́ọ̀lì àwọn àfáà lò láti lè sọ ìpè tí ìbẹ̀ ìta lágbára náà tó lágbára náà débi pé èèyàn kan ò jẹ́ ẹ̀rọ tó ń a lè dìde ìlú jẹ́ a lè dìde òun jẹ́ àwọn ọlọ́pàá sọ ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àwọn òpèlé ìwọlé àwọn ní káàkiri ní àbá ṣe rí ìsinmi ó ń tẹ́ káàkiri sí àsìkò lára mẹ́tẹ̀ẹ̀mú rẹ̀ ẹ̀fà òun ni mẹ́tẹ̀ẹ̀mú tó lágbára jù nínú àwọn mẹ́tẹ̀ẹ̀mú rẹ̀ ìlàkùnmọ́sọ̀ ẹni tó ń tráfù láti ju èkó mẹ́tẹ̀ẹ̀mú lé irun yóò lè ṣe tó lè papọ̀ mọ́ irun tó mẹ́fì bí zuri àtàkìrì bí àkàtí èdè destination rẹ̀ àsìkò zuri ó ti kọjá ṣùgbọ́n ṣì máa wà ní àsìkò àsìkò ìwé yẹn bẹ́ẹ̀ ó dá fún kókó mọ́ sí ìlú plé kó ti léèrè títí èdè ibi tó ń lọ so that a lè kí ìyẹn pé tí ó ń kú gbèsè tó ń kú àti kòmọ́ṣẹ́ tó ṣe yóò ṣe yóò bẹ́ẹ̀ tẹ́tí tó gbẹ nínú plane ní àsìkò mọ́tí ṣùgbọ́n yóò dé destination rẹ̀ tí àsìkò ìṣá ètò kọjá ó wà kò fẹ́ ìpé kí ẹni yẹ kó kí ilé ìrùn mọ́tí ìbò ẹ̀ kó lọ kí ní pípé pẹ̀lú òkú rẹ̀ pẹ̀lú ṣìjú rẹ̀ pẹ̀lú fìyàmù rẹ̀ kó lọ kí tó bá ní ìpín lọ ṣùgbọ́n tó wá kí nínú plane kan láìláìsí ṣùgbọ́n dá ti lè rẹ̀ sọ́dà tá a lè fi mọ̀ pé bó ṣe ló fi ju pé kó lóun jókòó sórí ti òun kì í lọ. ṣùgbọ́n bá ṣe pé àsìkò ó máa kọjá ìwọ̀n ìlò rẹ̀ kì í ṣe mú tá papọ̀ ní ìsìn yẹn ní àsìkò àsìkò tó mọ́ wá fíjẹ́ ní kórí mọ́lìbò ti wò ní kò rẹ̀ tí kìí áṣì ìwé rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rìn kókó kí mú áṣì rẹ̀ nínú plé bó bá ṣe lè fi mọ̀ ṣọlẹ̀ ìdílé rẹ̀ tí ẹ débi tí ó lọ kò lè ìdílé rẹ̀ mo ní pé ààrẹ ẹ̀gbà wá fún ìrara èyí tá ẹ̀gbà wá fún òun ìbẹ̀rù tó lágbára tẹ́wọ̀n ìlú lè sọ ìpé afẹ́sí ní àsìkò yóò láyé ẹ̀rí ṣùgbọ́n yìí owó kí ní ti ẹ̀rọ bá ṣe rí kí nínú plate káàdà náà gbàgbé kí ìdẹ̀rù tó lágbára ẹ náà alọ́gbọ̀rọ̀ àwọn afáà ní ló gbọ́dọ̀ dé kí àsìkò ní ẹ̀kọ́ yá ó gbọ́dọ̀ kí ó bá ṣe lágbára mẹ́rin eléyìí tá a sọ èmi tí wọ́n ń jọ́pọ̀ lásán wọ́n ti pé èmi tí wọ́n ń jọ́pọ̀ ní kó dìde rẹ̀ kó lọ bí ìdí àti bí àwọn orígbò mú wá àwọn mọ́jẹ̀ náà mú wá àwọn tó jẹ́ wà jù bá tó ní tí èrè wá eléyìí ti gbà lọ so inshallah a fún ma ka àwọn kàtí àbá ní fún wa nínú mọ́tún yẹn gẹ́gẹ́ ṣùgbọ́n ilé bí sọ́kùnrin nǹkan tí wọ́n fẹ́ sọ fún wa kò ní tí àṣìṣe wọn bí abẹ́rẹ́ ọ̀dọ́ tó ká àwọn ọ̀gá ara kí ìṣàkà ó ṣe àlékún àgbọ́yé fún ẹnìkọ̀ọ̀kan wa nígbà tí wa kọ́lọ̀rọ̀ wọ́n tààlà níbi kò àwọn nǹkan tí صلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ìbéèrè ni pé ẹni tí ó gbàgbé àti ṣe ìforíkalẹ̀ kan náà wà ìforíkalẹ̀ méjì tí a máa ń ṣe nínú ìní tó máa ṣe ìforíkalẹ̀ ta máa ṣe nínú orí òun fẹ́ni tí ó bá gbàgbé àti fún ìforíkalẹ̀ wa tí ó ṣe náà ní pé yóò lọ mú ìforíkànlẹ̀ ẹwà nítorí mo bẹ lórí lákà ẹlẹ́ẹ̀kejì mo wá ní pé ní ìmọ̀ ìforíkànlẹ̀ níbi rákà alákọ̀ọ́kọ́ àbẹ́yẹ ọkàn mo ti ẹ̀ ṣe ìforíkànlẹ̀ tí mo ṣe ń rákà alákọ̀ọ́kọ́ kí ni màá ṣe mo ń bẹ lórí rákà ẹlẹ́ẹ̀kejì màá padà síbi ìforíkẹlẹ̀ yẹn máa padà síbi ìforíkẹlẹ̀ yẹn ní tí máa ṣe nìyẹn tá a bá wo súra ìrun tí mo wá sí yẹn mo ti lé orúkún so the next thing ni pé kí n ṣe sùjúdù sáwí lẹ́yìn ìgbà tí sálámà máa ṣe ìforíkànlẹ̀ ìpàdé lẹ́gbà tí bá sálámà nǹkan àkọ́kọ́ òun ni pé máa padà lọ ṣe ìforíkànlẹ̀ tí mi ṣe àkọ́kọ́ nìyẹn ṣùgbọ́n tá bá wọ́n sì bí ẹni pé mo ti léèrùn kú torí pé mo ti dìde sí ráka ẹlẹ́ẹ̀kejì ọ̀rẹ́dì kí n tó kú padà so nírú situation bẹ́ẹ̀ máa padà láti lọ mú ìforíkẹlẹ̀ ẹ wá tí bá wá sálámà tán máa tún wá ṣe ìforíkẹlẹ̀ gbàgbé ìforíkẹlẹ̀ méjì àwa sálámà lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ìgbà ní àmọ́ wáyé ipe ìforíkẹlẹ̀ tí mo gbàgbé yẹn ní ìrántí yẹn ọ̀n ìgbà tí mo dé sí ìforíkẹlẹ̀ ni mo tó mọ́ sí pé ah rákà tó mọ̀ lọ yìí igbó ń tẹ́lẹ̀ ọ̀kan mọ̀ mọ̀ ṣe ní ìmọ̀ fórúkẹ̀lẹ̀ ń bẹ̀rẹ̀ kí láti ṣe bẹ́ẹ̀ nígbà tá ń bẹ̀rẹ̀ orí ìlú anípa padà lọ sí ìfórúkẹ̀lẹ̀ ní ìṣe orí ìdúró kọ́ láwọ̀ orí ìfórúkẹ̀lẹ̀ láwọ̀ rẹ̀ jì bàbá bá ní padà síbi ìfórúkẹ̀lẹ̀ yẹn ibi tí ó padà sínú lówó rẹ̀ jù mo rò pé so ìtumọ̀ á kù rákà tí ó ti ṣe ìforí kalẹ̀ yẹn agbada jẹ́ ìdíkò ìdíjì èyí tí alákà mú o ní tí ó ṣe ìforí kalẹ̀ lọ́wọ́ lórí ẹ̀yẹ tó túnmọ̀ sí pé rákà rẹ̀ ti dìkan ló wà mú rákà ní ìwà ẹ̀tàlì aláwọ̀ tó bá mú rákà ní ìwà tábáwò gbogbo tó ṣe ìwọ̀n ẹ̀ ti lé fún ayẹ́kọ̀ọ́ ló wà lẹ́yìn tó bá sálámọ̀ tán tí wọ́n ṣe ìforúkẹlẹ̀ ìgbàgbé kejì tó kọ́ sálámù tó bó ṣe tó ṣe ìrẹ̀lẹ̀ láwọn. Náà ìbéèrè ti pé tí ó jẹ́ ìmọ́lú ọ̀rẹ́ ìṣà ìlọ́wọ́ ṣe kó jẹ́ ìwọ̀n pẹ̀lú àníyàn mẹ́rin tó kí tó ń fẹ́ kí àwọn ẹ̀ sí ìṣá ìlọ́wọ́ àkọ́kọ́ a gbọ́dọ̀ gbìyànjú láti ṣọ́ra tó pé à ń jẹ ìlú oríṣẹ́ lórí mò ń tajà mò ń ṣe ilé òní òní jẹ́ kí ó kí omi àsìkò kábẹ̀ wo tọ́lọ́mọba sọ nípa ìrún títí àwọn tó ọlọ́run tó ti láti kò tó ti láti jẹ́mọ́ àti bí kẹ̀yà bá ní agbára gan lókù bó wà láwa tó ṣe pé ọ̀rọ̀ ayé kẹlà ń lé káàkiri ṣùgbọ́n tí jẹ́jú bá wà irú àwọn ìlànà wa tí ó mú kó fi wọ ìwé iṣẹ́ ìfún kí lọ́wọ́ lọ́dọ̀ àwọn àfá àṣàbí níyà wọ́n gbà pé ó lè ṣe ó lè fi àníyàn wọn ní ìwọ̀nú wọn ní eléyà ti sọ̀rọ̀ ń pẹ lẹ́yìn tẹ́lẹ̀ lọ́dọ̀gbọ̀rọ̀ àwọn àfá wọ́n gbà pé kò lè ṣe lórí pé àníyàn wọn ti yàtọ̀ ṣùgbọ́n ìlú dáná orí pé kò sí nǹkan tó burú mẹ́ ó lè ṣe ó lè ṣe mọ́hàmù jama lọ́dí aláwọ̀ àdùn a máa fi ń ṣá ìlẹ́yìn ànábì sọ̀rọ̀ àtọ̀ lẹ́yìn ẹ̀ yóò kọrin sílé agboolé rẹ̀ òun yóò lọ fi ń ṣá ìfúnmọ̀ níbẹ̀ títí ẹ máa jẹ́ náà fílà àwọn èèyàn máa jẹ́ ọ̀ràn ẹ̀yìn gẹ́gẹ́ bí Al-Imam Ash-Shafi'i rahimahullahu ta'ala tí wọ́n ṣe rìkọ́dì ẹ̀sùn tíra wọn ti àmọ̀ sí al'umma so tó túnmọ̀ sí pé ọláwà alàkọ̀sí kẹsí ògbòrò rẹ̀ so ní wá ní pé wọ́n ló lè rákẹ̀ òun ó ṣe kí òun máa jòkó tó wá jòkó kí ni kó ṣe àwọn àfáà nígbà tó lè ṣàtàyà sí ẹ̀ ó sálámà báwọn kan ṣe sálámà lẹ́yìn àdẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam nígbà tá ń sọ̀rọ̀ ìrun ojú ogun pé ó lè sálámà bábà bá ní kó tẹ̀sẹ̀ ní sálámà yẹn ṣe ó súnmọ́ tó bá wọn lórí rákẹ̀lẹ́kẹ̀ẹ́ nìyẹn náà yóò kàbára ìlànà ìṣáì yóò wọ ìṣáì bí o kàn jẹ bí o tẹ̀sí ti pé kó tí o kó bó ṣe ti kó yẹn náà kó má ti ṣàkáyà kó má ti ṣe nínú ó máa retí wọn káwọn fi parí rákẹ̀ lẹ́ẹ̀kẹrin títí wọn wọ́n bá bẹ̀rẹ̀ àtàyà òun náà bẹ̀rẹ̀ àtàyà tí wọ́n bá kálámù òun náà kálámù tó ilé náà ọlọ́rẹ́ ṣùgbọ́n náà sọ mọ́bí àbí àwọn ṣàfihàn àbí tó ló ṣe ṣe tẹ tàbí àwọn àbá mi tí wọ́n tọrọ ní pé àá ló ní gbẹ́gbẹ́ pé wá ẹ̀rọ mọ́sàmánì yóò sọ ló ní gbẹ́gbẹ́ pé wá onígbẹ́gbẹ́ náà bí ìyẹn mọ́bí àbí máa ń kí lòun mọ̀ ní mọ́bí àbí máa ń kí lẹ́yìn òde ṣe ń kẹ́lẹ́ so ìtẹ́yìn á ṣe ìṣẹ́lá kò ṣe pé kẹjọ́ ìwọ̀n tẹwọ́ àjọ́ ìwọ̀n ní àníyàn kẹjọ́ ìwọ̀n àníyàn náà fi láì ọmọ àtàlámà ẹ̀ẹ́dẹ̀ṣẹ̀ wà fún mẹ́gbìrì ti ní ẹwà kí ìṣá ìlẹ́yìn sọ́rọ̀ àti inú yóò tó tẹ̀lé ra sí àwọn nígbà wà fáà wọ́n gbà pé irun yẹn lè máa tó tẹ̀lé wọn so tẹ bá bá wọn kí ìṣá ìlẹ̀ ti kí ni ẹ̀rọ ìṣòwò kí mẹ́kìnkù lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n mi lòdì tó tẹ̀lé wọn bẹ́ẹ̀ mo rò pé sọ̀rọ̀ láwàá Nàbọ̀ ní ṣe ó bá mú ní ọjọ́ Júmọ́ ká mọ́ ṣe ìsámi tọ́. Oníṣẹ́ ẹ̀kẹ́ ti kọ́kọ́ sọ́nù náà kó kọ́kọ́ ṣe wá sí. Kí ní kò kẹ́kẹ́ tó rẹ̀ tó wá ṣe wá sí? eléyìí kò ṣe nǹkan tí ó dá kò ṣe nǹkan tó dá ó bẹ́ta kí ẹ̀yìn àgbọ̀ ìwé ìnáwó náà lè ẹ̀kú jẹ́bi tí ó kọ́kọ́ báwo ìlú sọ̀rọ̀ ní ọjọ́ ọdún wa ní mọ́ṣáláṣí tí wọ́n ti ìròyìn náà ó jẹ́ pé àwọn afáàní máa ń ta kókó kárí ní alcohol láàárọ̀ ọjọ́ ọdún wa ní mọ́ṣáláṣí tá a ti fẹ́ kí èrò kí wọ́n àwọn ọba mi lọ sọ̀kú torí pé wọ́n ní àlọ́bọ̀ ọ̀rọ̀kọ́nà ọ̀lá ọ̀lá náà àti sàkádé ilé ìlọ́júmọ́ ìlọ́jì kọ̀bùlà ìṣọ̀lá sínú mọ́ṣáláṣí ní ọjọ́ ìjúmọ́ ìwàlú kápẹ́ ojú over and above wages lower. Nàmú wọ́n ní lọ lórí ọ̀kadà, ó jábọ́ lápò rẹ̀. Àwọn pé kò àwọn èèyàn pé kò gbọ́ ó tún lè jábọ́ lọ́rẹ̀ yìí ó pọ̀ bó láti ṣe owó yìí àkọ́kọ́ òun pé ká bá mú owó yẹn ó ṣe é ṣe ẹnìyàn kí ó padà wá sí ẹnìyàn ibi tí ìtàn ẹ̀ ti ṣẹlẹ̀ ṣùgbọ́n wá ká mú owó yẹn a máa lọ bẹ̀yẹn lẹ́kọ̀ọ́ so that tí ó bá padà describe owó tí òun sọ̀rọ̀ àlè náà a ní owó yẹn pọ̀ bí èdè tí wá ṣe pé bí one thousand two thousand three thousand òun lówó yẹn àbí bí four thousand five thousand ṣáà tí ó bá tún bá ẹ̀ lọ a ní láti máa fi lọ a lè ná owó yẹn ṣùgbọ́n tí ẹni yẹn bá padà wá àáfì ní owó tí ó bá padà wá sọ àwọ̀ jẹ́ àmì án mẹ́rin sí nǹkan tó wúrú bẹ́ẹ̀ àlẹ́ṣẹ̀ ṣùgbọ́n bá yẹ pé owó yẹn pọ̀ bí ten thousand àbí fifteen thousand twenty thousand hundred thousand àbọ̀rọ̀ náà àmọ́ wá láti láti lọ́nà ẹ̀rẹ́ sọ̀tàwà ń pàdé ṣiṣẹ́ àbò onílẹ̀ lóbìnrin kílẹ̀ tí àwọn afá wọ́n ṣe fi hàn láàrin èyí tó kó àti tí ó kù ó ní pé owó tí ó pọ̀ tọ́pọ̀lọpọ̀ bá sọ ní ìbànújẹ́ kò ní pọ̀ wọ́n tẹ̀lé ìbànújẹ́ lórí ẹ̀lọ́dún tí ṣùgbọ́n ìbàjẹ́ tó pọ̀ ní àwọn èèyàn àbàmìjẹ́ lórí ẹ̀ sọ́kọ́ ọ̀dọ́ka ṣe láti sáàmì owó tó pọ̀ àti tí ó pọ̀ àwùjọ wa ló máa sọ láwùjọ tí ní ti ìjọba sọ 5,000 owó kalẹ̀ sọ̀rọ̀ mọ̀ láwùjọ tí ní bá sọ 10,000 kò ń ṣe owó ńlá sọ àwùjọ wa ló máa sọ ní owó tó tó ní ẹ̀bá sọ ọ̀pọ̀lọpọ̀ ìyábẹ̀rẹ̀ ìyàwó tó bá sọ ìlú owó yẹn ọ̀pọ̀lọpọ̀ lásán wọ́n á bẹ̀rẹ̀ lórí àgbègbè tó máa sọ̀rọ̀ owó yẹn ṣé owó bẹ́ẹ̀ àwọn ọmọ àmọ́ tó ń sọ̀rọ̀ àwọn àṣẹlẹ̀ tó ń di ọdún kan sáko láti mọ lọ síbẹ̀ rẹ̀ lẹ́kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ̀kan nígbà náà wàhálà yìí pọ̀ owó yẹn lẹ́ mọ́ ló fẹ́ lómi mọ̀ tí kò Náà ọmọ ìwádìí lọ́kọ̀ọ́ ṣé ìyàwó tó ní ọkọ̀ gbòmí ọkọ̀ tó ní nígbòmí ṣé ó lè ṣe wàlíyù fún ọmọ ìyá yìí tó bí fún ẹlòmí kò lè ṣe wàlíyù kò lè ṣe wàlíyù ẹni tí ó ṣe wàlíyù fún ọmọbìnrin yẹn òun ni bàbá rẹ̀ tí bàbá ò bá ti láyé náà bóyá bàbá bàbá tí ó bá sí bàbá bàbá láyé bóyá ẹ̀gbọ́n bàbá àbábòrò bàbá àbí ọmọ bàbá mi ó lè jẹ́ kan fún ọmọ obìnrin ó jẹ́ lọ́kọ̀ ẹ̀ àti nígbà gbúrò rẹ̀ gan lókùn àti láti bàlágà ṣùgbọ́n ọkọ ìyá wa ọkọ ìyá wa gbogbo ti bẹ́ẹ̀ tó lè ṣe wọlé fún ọmọbìnrin kò lè ṣe wọlé kò lẹ́tọ̀ọ́ láti ṣe àti tí bàbá ọmọbìnrin yẹ fẹ́ẹ́ kó lóhùn tó bá yàn tó lè ní wọ́n tó ń pè ó wà kálá rẹ̀ òun ló bẹ̀rẹ̀ níṣẹ́ ṣùgbọ́n tí wọ́n bá tẹ̀ ń ṣe kò síbẹ̀ rárá kò lẹ́nu bẹ́ẹ̀ so àṣà yorùbá tí wọ́n fẹ́ fóun ló tọ́ dàgbà wọn ló ṣe ní kẹ̀kẹ́ ìfá kò fẹ́ ìyá rẹ̀ kò túmọ̀ sí fóun ló gbọ́dọ̀ bí olúwa yìí fámílì ọmọbìnrin yẹn tó fi ṣe pẹ̀lú bàbẹ́ ibẹ̀ ni wọ́n á darí àlámàrí rẹ̀ so eléyìí ó kó àgbọ̀ náà kí àgbọ̀yé kọlá ọ̀hún. wọ́n á jẹ́ ìgbé àgbọ̀ ọ̀hún náà tó wá ṣe pé àwọn tá kàtàlẹ̀ ní wọ́n ṣe mùsùlùmí bàbá rẹ̀ tó ń ṣe mùsùlùmí ọmọ obìnrin ẹgbà ìsìláàmù lẹ́yìn ẹ̀ so ìyá rẹ̀ wá fẹ́ mùsùlùmí lẹ́yìn ẹ̀ ṣé mùsùlùmí ẹ̀ náà ṣé ó lè máa ṣe wà ní ìsìn ìpìlẹ̀ náà ní pé kò ń ṣe ẹni tí ó ṣe wà lórí nínú situation bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ authority in Islam bí a di sharia culture wọ́n ẹ pé ìlú tí wọ́n bẹ̀ ti ń lo ọba mùsùlùmí òun àwọn tí ó lò ń lò wà lórí so situation tí ọkọ obìnrin kan ṣe pẹ̀lú ìlú ọmọ tó ní fún ẹlòmí òun náà ní ti mo sọ̀rọ̀ another situation òun kò ṣe wípé ìlú kékeré ni wọ́n bẹ ẹni yẹn òun wá lẹni tó ń kójú tọrọ àwọn mùsùlùmí láwùjọ rẹ̀ situation ní ìsinmi rẹ̀ ṣùgbọ́n kó bẹ́ẹ̀ ṣe wà ní ìfúnke fóun lòun fẹ́ ìlà rẹ̀ lò ó rọ tó bá ṣe é nǹkan ìrìnàjò Ọlọ́run. English. Náà ṣe tí mo mú pàrí fún ìgbà tí wọ́n lè translate èdè English tó bá ṣe pé mọ́mí ẹ̀ náà ti translate ẹ̀ bá láìsí tó bá ṣe pé èdè mìíràn ló fi ṣe ní ìṣẹ́lá lárúbáwá tó ní ìlú bá láìsí ṣùgbọ́n tẹ́lẹ̀ omi ṣe é ní fọ ìmọ̀ òun ló rán tábà kí ojú máa tán tí ẹ̀ka wa bọ́ sílẹ̀ tó translate back to kápọ́ kí ojú máa kí wọ́n mú ṣe tó gbà tẹ́lẹ̀ mi wá translate lẹ́yìn ẹ̀kọ́ rọ́mù èyí táwọn yẹn máa mẹ́yàn lójú èyàn kó máa ka fúgbà yẹn kó máa translate kúrọ́ èyàn méjì kan ní wọ́n ṣe fúgbà yẹn kan náà ṣe kò ní nìkan máa translate yẹ nígbà tí wọ́n wá ṣe fúgbà lọ́wọ́ ni kó báwọn yẹn ṣèlè fọ́nà lọ́dọ̀kọ́ ní kó sọ lọ́wọ́ wá pẹ̀lú سبحانك لا هم بحمدك أشهد لا إله إلا أنت السلام عليكم